atótóǹtó atófarati bí òkè ògbéni níjà kẹrù òbo níjà alágbádá àná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn gbìngbìnìkì awúwo má ṣe é gbé ọba àná ọba ìní ọba ọ̀la ọba tó jẹ́ pé òun ló wà kí a tó dáyé òun ló wà ní ìgbà tí ayé wà yìí òun náà ló tún máa wà ní ìgbà tí ayé kò ní í sí mọ́ kábíyèsí rẹ̀ ọlọ́run mi ọlọ́run ọba ti fi ọ̀run ṣe ibùjókòó ẹ lọ jí wọn káwọn náà kẹjọ jókòó sídìí ẹ̀rọ àgbàgbé nítorí wípé ẹ̀rọ amóhùnmáwòrán yín lè ní lórí Orísun ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀yin àti dádì òun la fẹ́ gbé yẹ̀wò ṣé ẹ mọ̀ wípé bá a bá ń sọ̀rọ̀ a máa ń sọ̀rọ̀ a máa ń fa kùnkùndùn ẹ̀yọ àwọn ọ̀rọ̀ tí ń ṣe ni ní àhín a bẹ̀rẹ̀ sí ní fà jáde tó máa fi jẹ́ kí ìdílé yín ó wà lálàáfíà kí ìdílé yín kó wà láyọ̀ kẹ́ ẹ máa ṣe gbogbo nǹkan pẹ̀lú ìrọ̀wọ́ pẹ̀lú ìrọ̀sẹ̀ dádì ẹ̀yin náà ẹ pè mọ́mì ó yá ẹjọ jókòó bẹ́ẹ̀ bá ní ọmọ tó jẹ́ pé òun náà ti tó lé bọ́ ó ti ń digbá ó ti ń di agbọ̀n òun náà ti ń kọrin ilé ọkọ yá ilé ọkọ yá ó fẹ́ lọ ilé ọkọ ẹ jẹ́ kóun náà jókòó kó gbé ètò yìí lénìí nítorí pé ohun tá a fẹ́ gbéyàwó lénìí hmm, ipa tí oúnjẹ jíjẹ tó ń kó nínú ìgbéyàwó hmm, ẹ wò pé à èwo tún rèé à ẹ wò ṣe rí oúnjẹ gangan òun náà tún jẹ́ ohun èlò tó jẹ́ bíi epo tá a máa ń rọ sínú ìgbéyàwó tó fi máa ń jẹ́ kó lọ síwájú ẹ̀yin olólùgbọ́ mi nílé màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa lénìí kẹ́ ẹ fi bomi ọgbọ́n mu nítorí wípé lórí ètò Ojúmọ́ Ire lénìí kí n má tàn yín gbogbo ohun tá a fẹ́ sọ lénìí lórí ọ̀rọ̀ báwo ni ọ̀rọ̀ oúnjẹ ṣe máa ń jẹ́ nínú ẹbí kí ló máa ń fà á tọ́pọ̀lọpọ̀ obìnrin míì fi máa ń kùnà lórí ọ̀rọ̀ olóúnjẹ jíjẹ kí ló máa ń fà á tọ́pọ̀lọpọ̀ obìnrin míì tó máa fi ń kùnà lórí ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ẹ wò ó hmm, mọ́mì ilẹ̀ ti mọ́ àbí ẹ ò tí ì gbìyànjú láti soúnjẹ fún dádì ó kù díẹ̀ káàtó irú àsìkò yìí ó yẹ kí dádì ti lè mọ̀ wípé oúnjẹ àwọn ó ti wà lórí dining ẹ̀yin ò dining inú lẹ́yìn ọ̀ọ́ kò dáa o ṣé ẹ mọ̀ nǹkan tá à ń pè lóúnjẹ ṣá hmm. oúnjẹ ọ̀rẹ́ àwọ̀ oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ òun yóò jẹ́ kí ara máa le sí dáadáa bẹ́ẹ̀ bá ṣe wá ń jẹ sí àti irúfẹ́ oúnjẹ tẹ́ ń jẹ ló máa jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ara yín yóò ṣe máa rí ṣé ẹ mọ̀ pé ìsọ̀rí ìsọ̀rí làwọn oúnjẹ wà atọ́kùn ètò. ẹ wulẹ̀ ẹ wulẹ̀ bó o ní sọ́kọ̀ òjèpo. ọkọ̀ òjèpo agbìyànjú ìta lè ṣe. <laughs> ẹ bá ń dárúkọ yín fáwọn ará ilé kọ́lé mẹ́pẹ́yìn gangan ni. orúkọ mi ni ọ̀gbẹ́ni Yọ̀mí Ọláyọdé mo jẹ́ olùkọ́ni ilé ẹ̀kọ́ fásitì mo jẹ́ akọ̀ròyìn mo jẹ́ lámìtọ́ àwùjọ lórí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. ẹ ṣe sáà Ah, inú mi dùn fáwọn ipò tẹ́ ẹ dì mú tó jẹ́ ipò ṣàǹkóṣàǹkó èyí tí mo sì mọ̀ ẹ́ pé bẹ́ẹ̀ bá tún ẹni mo jẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé. bẹ́ẹ̀ni. torí pé wọ́n ní àìsàn tó bá ṣe èèyàn rí. bẹ́ẹ̀ni. lèèyàn mọ oògùn ẹ̀. bẹ́ẹ̀ni. mo bá fẹ́ ta oògùn kan fún àwọn ará ọ̀kan àwọn ará àbí kan lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n béèrè pé ṣé àìsàn yẹn ó ti ṣe é rí. bẹ́ẹ̀ni. <laughs> ẹ̀yin ara lé ẹ̀ ń wulẹ̀ ni ẹ̀ gbádùn wà dáadáa gẹ́gẹ́ bí ohun tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lénìí òun ni ipa tí oúnjẹ jíjẹ tó ń kó nínú ẹbí àkọ́kọ́ nú ẹ̀ ni wípé a ṣàkíyèsí wípé nínú ìgbéyàwó ọ̀rọ̀ olóúnjẹ dé ẹ̀ tó bá ta bá ti ń fawọ́ kí là ń kó ẹ̀ kúrò nínú ẹbí ó máa ń jẹ́ kí ìgbéyàwó kó máa mẹ́hẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká mú un láwẹ́láwẹ́ ẹ gbọ́ gẹ́gẹ́ bí oúnjẹ nínú ìgbéyàwó iṣẹ́ wo pé bóyá oúnjẹ sísè oúnjẹ jíjẹ ó ń kó nínú lè ṣe nínú ìgbéyàwó. lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí hmm. dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò hmm. fún irú kókó ọ̀rọ̀ ìtààmúwá hmm. sétí gbọ́ àwọn èèyàn lénìí torí pé àwọn kankan sọnù ní àwùjọ wa tí ó da ọ̀pọ̀lọpọ̀ àwùjọ rú dèní ohun tó sì da ọ̀pọ̀lọpọ̀ àwùjọ rú òun ló da ìlú rú ohun tó da ìlú rú òun ló da orílẹ̀-èdè rú a gbàgbé nǹkan kan tí yóò sì jẹ́ kí gbogbo wa fi sọ́kàn òun ni pé tá a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè ó bẹ̀rẹ̀ láti inú ẹbí. inú yàrá inú yàrá tó fẹ́ bèrè yìí ah, àlejò mi hmm. mo ṣàkíyèsí pé tẹ́lẹ̀ rí ní ìgbà kan wọ́n máa ń kọ́ àwọn ọmọ bí a ti ń se oúnjẹ nílé ìwé ọ̀dà nǹkan máa ń pè ní home economics nígbà yẹn bá a ti ń dín nǹkan bá a ti ń ṣe nǹkan. bẹ́ẹ̀ni so ó ṣe wà bẹ́ẹ̀ láyé èsì torí olùkọ́lẹ̀ yẹn á sì ti fi ṣe olùkọ́lẹ̀ kó tó jọ mẹ́ta so ṣe ń ṣẹlẹ̀ láyé èsì àti pé ipa wo ni ìjọba ń kó nínú ọ̀rọ̀ yìí ká tó bọ́ sápá àbòmí. ẹ ṣe hmm. nígbà tá a bẹ̀rẹ̀ mo sọ fún wa mo ní òbí jẹ̀bi hmm. pé tí ọmọ bá dé gboro àbí tó bá délé ọkọ pé orúkọ méjì náà máa pọ̀ ọmọ pé wọ́n á ní àbíkọ́ àbí àkọ́gbà òbí ló ní. èbú òbí nìyẹn. wọ́n pé àkọ́gbà ni ọmọ ló ní ìyẹn ni pé wọ́n kọ́ ọmọ lẹ́kọ́lé kò gbà á. alára ẹ̀kọ́lé ni iná dídá hmm. wà. ibi tí mo ti wá sọ pé eh, ìjọba náà jẹ̀bi tiwọn òun ni pé gẹ́gẹ́ bá a yẹ sọ nígbà táwa ń dìde bọ̀ nígbà táyìn náà ń dìde bọ̀ nígbà hmm. táwọn tó ń ṣe olórí náà ń sìn káàkiri orílẹ̀-èdè wa tí wọ́n ń dìde bọ̀ ó mọ ẹ̀kan sí wà yẹn. Hmm. ìyẹn ni pé tá a bá wò ìjọba ìyẹn ni iléèwé wà lábẹ́ ẹ̀ lẹ́yìn ẹ̀ ó kàn di ọlọ́run lẹ́yìn ẹ̀ wá kan ẹ̀rọ rédíò àti tẹlifíṣàn tó ti ń kọ́ àwọn ọmọ ìyẹn ni pé tí ẹbí bá ti fẹ́ẹ̀lì tí wọ́n ṣe ohun tó yẹ kán ṣe tí wọ́n kùnà tán ṣe ohun tó yẹ kán ṣe ó dandan kí iléèwé ṣe é ṣùgbọ́n lẹ́ni tẹ́ bá wo iléèwé káàkiri lẹ́ni kò sí ohun tó dàbí ẹ̀ ó mẹ̀kànsìn yẹn mọ́ kò sí mọ́ wọ́n ti yọ kúrò ńbẹ̀ n tí ó dẹ̀ yẹ kí wọ́n yọ kúrò ńbẹ̀ ni pé àwọn òbí gan fúnra wọn wọn ò béèrè fún mọ́ a máa wò pé ọmọ lọ sí iléèwé ó lọ ń ṣe home econs bóná kí ló fẹ́ fi ṣe ṣe bá ti kọ́ lé ṣe bá ti kọ́ lé ṣùgbọ́n wọ́n ti fẹ́ wọ́n sì kọ́ yẹn ni pé torí pé òbí kùnà ń lé ìjọba náà kùnà ó tún ṣe ìjọba ni káwo pé àwọn ọmọ yìí àwọn ológo orílẹ̀-èdè àwọn hmm. ológo ọjọ́ iwájú wa hmm. káàkiri náà ń lọ káàkiri àti ibi táwọn èèyàn ti ń ṣe lẹ́ni yìí sì àti rí mo ṣe ẹ̀wọ́ kankan tí ó ti pẹ́ gan tí mo wò lórí eh, ẹ̀rọ amóhùnmáwòrán tí mo rí pé ọmọ Nàìjíríà ló gbégbá orókè ní eh, ìdíje oúnjẹ sísè bí wọn bá kọ láti lé ni tí ò kọ́ lè rí kò lè mọ́ ṣe ọmọ tí ò bá rá lé kò lè rí tààrí. Hmm. ojúṣe ìjọba náà ni láti jẹ́ kí àwọn home econs yẹn kò sí ń bẹ̀ mọ́ kán dá padà síbẹ̀ kán máa kọ́ àwọn ọmọ kán sì máa náwó lé. kódà ẹ ṣe àlejò mi sà lórí ọ̀rọ̀ oúnjẹ sísè yìí a ti sọ àwọn ohun tó dáa bó ṣe dáa ká máa so oúnjẹ fọ́kọ wa àti gbogbo àti gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ pé obìnrin wa kùnà iná dídá nílé tó jẹ́ wípé iná dídá yìí ti mẹ́ẹ̀ kí làwọn ohun tó máa ń fà. ẹ ṣe ohun tó máa ń fà pọ̀. àkọ́kọ́. àkọ́kọ́ ó ṣeéṣe kí obìnrin yẹn kó pàdánù ọkọ olórí nǹkan tó máa kọ́kọ́ ń fà nìyẹn hmm. torí pé a bá ń sọ̀rọ̀ oúnjẹ àwọn ọkùnrin akúndùn oúnjẹ tó pọ̀ kì í sì ṣe pé akúndùn oúnjẹ ẹni tó bá ti ń ṣiṣẹ́ ó dandan kó jẹun ìbá ìwé mímọ́ gan bíbélì ó fìdí ẹ̀ múlẹ̀ bí tẹ̀yìn bá ti ṣiṣẹ́ ó gbọ́dọ̀ jẹun ni bí wọ́n bá wá dààmú tó ṣiṣẹ́ tó wá dé lálẹ́ tẹ kóró oúnjẹ tí ò bá róúnjẹ jẹ ìgbéyàwó lè kùnà ìyẹn ni pé ọkọ adẹni tó ń jáde bẹ́ẹ̀ni kan bá dẹ̀ fi oúnjẹ kan tàn ń biṣẹ́ tó bá jẹ tó tọ́ wò ó ṣe tá àti kó kó tẹ̀lé ẹni ẹ̀ kó máa lọ gbé pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ ni pé ó máa ń pàdánù ìgbéyàwó ìkejì ni pé ìkejì yẹn náà òun náà mú kéèyàn pàdánù ọkọ kí ìgbéyàwó kó dàrú òun ni pé ìkórìíra wà nulẹ̀ lára ohun tá a fi ń fọjú ọkọ mọ́ra oúnjẹ wà bẹ́ẹ̀ àárẹ̀ lómi tó yẹ pé wọn kì í jẹun tara rárá hmm. tó yẹ pé tí obìnrin tó bá mojúṣe rẹ̀ nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó ajínidájí hmm. àti sáyé sóúnjẹ fọ́kọ agbẹjọ sínú mọ́tò fún yìí tó bá ní mọ́tò pé ó yá àbálágbájá ẹgbẹ́ lè lọ bí iṣẹ́ kò ní lè jẹun ta bí o bá tí ì jẹ oúnjẹ ìyàwó ẹ̀ kò ní tẹ́ lọ́rùn hmm. ohun tó máa ń fà ní pé ìgbéyàwó máa ń túká kò dẹ̀ ní sí rẹ́pọ̀ nígbà kan rí bí dẹ́pọ̀ bá dẹ̀ sí lára bàbá àti ìyá ó máa nípa lórí àwọn ọmọ ẹ jẹ́ ká wò páì lórí àwọn ọmọ bó bá di pé ìyàwó ẹran kan tó lè fà nínú ìdílé nìyẹn hmm. tó bá di pé ìyàwó kò mọ oúnjẹ sè àbí kò ń so oúnjẹ tí ọkọ fẹ́ ọmọ á máa tójú bọlé káàkiri láti hmm. máa lọ jẹun lákọ̀ọ́kọ́ ọmọ lè jẹjẹkújẹ hmm. ní kejì ọmọ lè bẹ̀rẹ̀ sí ṣọwọ́ fẹ́rẹ́ tó bá tó oúnjẹ kan wò torí pé oúnjẹ yẹn dùn tí wọn bá fún lọ́la á fẹ́ lọ jíjẹ bí ó bá di pé ọmọ bá dẹ̀ ti ń pẹ́wọ́ yẹn ni pé ojú ayé òbí gangan fúnra rẹ̀ kò dáa nìyẹn hmm. gbéyàwó yẹn ti mẹ́hẹ bójú hmm. ojú ayé ìgbè òbí kò bá ti da tí wọ́n bá wá kú tí wọ́n sì láyé ńkọ́ kí ni wọ́n rò pọ̀ ọmọ yẹn máa ṣe irú ọmọ bẹ́ẹ̀ ló ń gbé bọ ló ń da àwùjọ rú hmm. kò ní dúró ń ta jẹun òǹgbẹ òǹgbẹ òǹgbẹ oúnjẹ ìyàwó ẹ̀ ebi oúnjẹ ìyàwó ẹ̀ a máa gbẹ́ pé à jẹ́ kí n lọ kí n lọ jẹ oúnjẹ ìyàwó mi ìyẹn ti ti ti ẹ ti ìdílé nìyẹn gẹ́gẹ́ bí ẹbí ẹ jẹ́ pàṣẹ sọ́dọ̀ ìjọba torí pé tí ẹbí bá kùnà tí ìdílé bá kùnà torí wàá sọ fún wa pé torí pé ìdílé kùnà tí wọn kì í so oúnjẹ ni ò káwọn ọmọ kí wọ́n mọ oúnjẹ sè tó bá ti bẹ̀ sí sè lóòrèkóòrè tó dẹ̀ ń pa àwọn ọmọ síbẹ̀ ìyẹn ti kọ́kọ́ àti kọ́kọ́ yanjú ti onídìílé dé nìyẹn bí ìdílé bá wá fẹ́ẹ̀lì tí wọ́n ṣe tí wọ́n kùnà tí wọ́n lè ṣe ẹ jẹ́ padà sọ́dọ̀ ìjọba ìyẹn ní abẹ́ iléèwé táwọn ọmọ ń lọ home econs tó wà láyé ìgbà yẹn afẹ́kọ́ da padà sí ọ̀dọ̀ ìjọba tí wọ́n bá ti da padà sọ́dọ̀ ìjọba tó ti padà sọ́dọ̀ ìjọba kíjọba tó wá padà fún wọn lówó kíjọba da padà sí skul kíjọba wá fún wọn lówó tó bá ti fún wọn lówó kó máa fi ṣe èèyàn fẹ́ practice bí wọ́n ṣe ń so oúnjẹ nílé ìwé àwọn e, e, èlò èlò e, oníṣẹ́ tó fẹ́ fi ṣe tó bá fẹ́ practice oúnjẹ nílé ìwé pọ́ọ̀tì á wà ń bẹ̀ ìyẹn kòkò tó fi ń ṣe bẹ̀ ẹ̀yìn bóyá gáàsì ojú mi ló dé tán ló ń sìn á wà ń bẹ̀ bó dẹ̀ jẹ́ pé ẹ̀yìn ẹ̀rọ igi náà gí ni á wà ń bẹ̀ tó bá ti wà ń bẹ̀ ohun tó fẹ́ fi kíní yẹn ṣègbọ́n kó wà ń bẹ̀ ẹ jẹ́ kán máa gbìyànjú ẹ̀ kán máa ṣe é fáwọn àtàjọ olùkọ́ ká máa jẹ́wò à ṣé kíní ìṣódùn tó bá ti ń kọ́ láti bẹ̀ wọ́n á fi kún ìtọ́kọ wọn lé ilé ti wà nípìlẹ̀ ilé ìwé àtẹ̀lé àwùjọ á dáa tó bá lọ ilé ọkọ wọn ò ní jẹ́ àkọ́ọ̀gbà fún wa mọ́ hmm. tó bá kù díẹ̀ káàtó àti pé àbí ìkọ́ ni wọ́n tẹ̀ wá níjà bí ìkọ́ torí pé a ti kọ́ wọn wọ́n dẹ̀ ti gbẹ̀kọ́. bẹ́ẹ̀ni bíi pé kí n má fa bíréèkì lórí ẹ̀ ní ṣùgbọ́n máa fà á a ṣàkíyèsí wípé láàárín àwùjọ wa hmm, lẹ́nujọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ oúnjẹ yìí náà ni ẹ ti rí gbogbo ohun tá a sọ lénìí mo dẹ̀ lérò wípé ẹ ti rí ọgbọ́n kan àbí méjì kọ́ ọ̀rọ̀ ìwòye wa hmm, má jẹ́ ìlétí kùkù wọn gbìyànjú kó o ṣe àtúnṣe nítorí pé àtúnṣe tó o bá kọ̀ tó o bá ṣe ó máa lọ dúró díẹ̀ níwájú ni o kò sẹ́ni tó kọjá àṣìṣe o àìṣe àtúnṣe òun ni ìṣòro gbìyànjú kó o ṣe àtúnṣe lórí gbogbo ohun tó o bá ń ṣe kó lè jẹ́ pé lẹ́yìn ọ̀la kan o lè lẹ́nu láti sọ̀rọ̀ hùn lára ẹ hùn lára mi kò sẹ́ni tí ò ní hùn lára o oríkì àwọn ẹnìkan ni wọ́n ní èmi lọ́mọ hùn lára ẹ hùn lára mi kò sẹ́ni tí ò ní hùn lára kí ìdílé yín kó lè bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí dáadáa ẹ mú ọ̀rọ̀ oúnjẹ lókùnkúndùn nínú ìdílé yín pèsè oúnjẹ fún ọkọ rẹ ní ìgbà tí ó wọ̀ ti gbìyànjú kí ìwọ ọkọ náà kó pèsè fún ilé rẹ kó lè jẹ ojúlówó ọkọ gidi àlejò mi mo dúpẹ́ lọ́wọ́ yín tá a pè yín tẹ́ ẹ jẹ́ mo dẹ̀ ní ìgbàgbọ́ pé tá a bá tún pè yín níjọ́ míì ẹ̀ tù ú farahàn tá a bá ti pè yín ẹ̀ mọ̀ wá ẹ̀ ṣe àdúpẹ́ kò ní bàjẹ́ torí káwùjọ wa dá òun ló jẹ wá lógún kò ní bàjẹ́ lágbára ọlọ́run ẹ wo òun la ṣe ní gbọ́ lẹ́nu yẹn òun tẹ́ ti kọ́ lẹ́nu ẹ gbìyànjú kẹ́ ẹ mú lò ṣé mo ní kẹ́ ẹ ti mú gbogbo ohun tẹ́ ẹ ti kọ́lẹ̀ ìwọ ìyàwó o mọ̀ oúnjẹ sí àbí kò tí ì burú jù náà àwọn kẹ́tìrà wà kéréje kéréje lọ kó oúnjẹ lọ́dọ̀ wọn kọ́ bá ti ń se oúnjẹ o kó má lọ di wípé wọ́n á fi ọbẹ̀ wọ́n á fi gbọ̀kọ̀ lọ́wọ́ rẹ ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ṣọkọ yọkọ̀tọ̀ bó o bá ti mọ bẹ́ẹ̀ sè ah, ọ̀dọ̀ rẹ lọkọ̀ ọkọ rẹ yóò máa wà ẹ wo ẹ jẹ́ máa palẹ̀ mọ́ ìwọ ẹ̀yin náà gbìyànjú hmm. ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa dìbò nínú àwọn ilẹ̀ tí iléeṣẹ́ Orísun ń tà wọn náà bu ti ẹ̀rà nínú ẹ̀ àwọn tó rà á inú wọn ti ń dùn o nítorí wípé wọ́n ti làlé kọ́ sórí ẹ̀ oòrùn tó wà lókè ó sì taṣọ ọgbẹ o ìwọ náà ṣe díẹ̀díẹ̀ ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa padà dìbò ni o agbéṣetán agbéfẹ́ máa relé àlùkò ṣetán fẹ́ máa rè kó sùn lékèlèké ṣetán fẹ́ máa rè kẹ́fun mo ń padà sílé baba tó bí mi lọ́mọ ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀ tá a máa wá tá a mú wá ọmọ alágbò ọmọ onífun àgbò yóò ti dé gbà yẹn tá a máa mú wá fún wa láwẹ́láwẹ́. adédèjì adémọ̀ìwá lorúkọ mi ń jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí ọmọ níyì káyé ni mí ọmọ nímúṣe àyínà ọmọ nímúṣe ànákòrò ọmọ òwèrè kàlà tí ń tan náà sàn ọmọ alálàlá lọ́dọ̀ ògbólú ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́ ó tún di jọ́ọ̀bì ọjọ́ rí tẹ́ẹ̀tù máa gbọ́ wa bẹ́ẹ̀ bá fẹ́ pè mí tẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ àìdá ká síbì kan ẹ fẹ́ gbà mí lámọ̀ràn ni àwọn nọ́mbà wa ti ń lọ lábẹ́ fọ́nrán yẹn ẹ pè wá sórí ẹ̀ kẹ́ fi gbà wá lámọ̀ràn ilé wa ò ní dàrú ọ̀dẹ wa ò ní dàrú porogodo ayé ò ní lù fún wa jò èmi àmà ní ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá porogodo ayé kò ní lù fún wa jò a ò ní gbénu ilé máa pìtàn ìbànújẹ́ lágbára Ọlọ́run ó dìgbà míì ọ̀dọ̀ ẹ wo ètò Ojúmọ́ Ire lórí Orísun kò ní bàjẹ́ lágbára Ọlọ́run bye for now.